ọwọ́ ara mi báyìí ni yéè pa ọ padà. láìpẹ́ ìjà gbọ́dọ̀ fìyàwó rẹ̀ ní pẹ́. òfòsọ́nà tá ní ẹ̀mí ẹ̀ mọ́ ọmọ ọmọ wọn ni ó gbénú rẹ̀ ọ̀yẹ̀kú pàlàbà ipa mọ́ bí bàbá mi ní sọkọ rere. ìwọ ọmọ wípé ìwọ nìyá lọ́jà ìwọ ló sì máa sí ní ọjà. kí làṣírí ti ń bẹ láàrin ọjà ìyálọ́jà àti ní kábíyèsí. ọlọ́yẹ̀ ọmọ bí kòkó ṣe dégbé ó léwu fún yìí ó sì léwu fún ìyálọ́jà. wọ́n dáhùn elédùà. ọ̀kan dùn máa dé ọba àfọ̀bẹ́dẹ́à gbèrí lọ́lá ọmọ oníkurubúsù wọ sáríjì yìí. mo tún sọ sí yín kábíyèsí kábíyèsí. olúwere ni gbáko alákẹ́dókú lóde lọ́gbàkú mi kú irọ́ lọ pa bọ́ ọba bá mi lójú oorun ikú lórí. ẹ kúrò lórí rẹ torí bí ìlú bá dá méjì tọba lè ní òṣì. lóòkù èkìrẹ́ mi kì í mọ̀ fọwọ́ rẹ̀ dágbẹ̀dù. tẹ́lẹ̀ ọba kan ọba kú ọba mi ì jẹ́. sọ̀rọ̀ òrùn tó mú yìí kó tó wọ̀ yóò jáde láyé. èmi ẹ fúnra èbí. erin gbẹ́nu wọ́fọ́ kíkọ lórúkọ tí wọ́n pè wọ ìbọn àyàbùgbọ́n jẹ gbàgì lórúkọ tí wọ́n pè wọ ẹ̀tù ọkọ̀ tẹ́nu wọ́jọ lórúkọ tí wọ́n pè wọ́n ta. tẹ̀tẹ̀ kòkó mi sì ti lómi lẹ̀kẹ́lẹ̀kẹ́lẹ̀ kójú òtútọ̀ sí i babaláku bàbá mi ò ní tẹríba sẹ́nikẹ́ni ká bọ̀ torí obìnrin àtẹ̀yìntàn lásán lásán. Hmm. ọ̀dà mo ń bọ́ àbọ̀. owó ọ̀tá ló ti gba ọmọ jìnnì jẹ owó ọ̀tá ló ti gba bọ̀bẹ. gbogbo ẹ̀mí tó bá kọjá lórí ilẹ̀ gbogbo owó kú ọ. ta ló ní ìdí morí tó pẹ̀lú mi. bíbẹ̀ àdápẹ̀yìndà lóbìnrin ń dá kẹ̀kẹ́ wù bí wọ́n bá jáwọ́ obìnrin lábẹ́ iye inú rẹ̀ ń ra ni. ọ̀kan dùn má dé ìtàn lọ́lẹ̀ wọ́n dògiri alàpà. kò sẹ́rọ̀lù. tọ́ba rọ́dùn mi nǹkan. ọ̀run a ah, wo o kéré sí kì í ṣẹ̀rù ẹ. bí ẹjọ́ gbé pẹ́ẹ́gì ìjàkaná. èmi rẹ. bẹ́ẹ̀ ni. tó o bá fi ọjọ́ yẹ̀yà lọ́jà tó o mòrò ìjì ọmọ pé àwọn kan ni orò èèpà. awo lèmi o awo ọ̀dájú awo sì ni pẹ̀lú mo ṣàwo tèmi títí mo ṣàwo délùú òtẹ̀lẹ̀ngẹ́. a ah, pàlùdò pàlùdò òfò fẹ́ẹ́ dàlúdò ẹ bá ń gbẹ́yẹ rẹ wá ṣé gbogbo ẹyẹ ẹyẹ náà nù. ọ̀hún kò jù bá ń lọ. bí n bá wá fọ́ọ̀rì rẹ̀ mú gírí ní. ọ̀dọ́kùn ah, mọ̀ ṣe bẹ́ẹ̀. agbọ́dọ̀gbọ̀ ẹ̀sìn ni kò tí ì ní eré sá rárá. Ah. agbo ẹ̀sìn ni kò tí ì yọ ọ̀rọ̀. Hmm? bẹ́ẹ̀ ni ẹ ẹ ràn lọ́kàn dùnmọ́dé. níwájú èmi ọ̀kan dùnmọ́dé èmi ọba jágunjà èmi ó dín dín ìjà méjì ìlú tí wọ́n pèlè èèyàn kan ṣoṣo. wọ́n kọlu ìyálójà àti adínkìnnìkùn wọ́n bàyè wọn jẹ́ wọ́n jẹ́ kó mọ̀ wípé èmi ní òkò kan ṣoṣo tó túgbẹ̀ ẹyẹ ká. ẹ bá mi sọ fún wípé mo fún un ní ọjọ́ méje ohun tó àti tí ò mí nínú ẹrù rẹ̀ kó kó jáde kúrò nínú bàbá mi. èmi nígbà tẹ́ ẹ fẹ́ kéṣù ó omi tì kọ́ fẹ́ jẹwẹ́. bí ìbá dogun ẹjọ́ ẹ bẹ̀ wọ́n. ọkùnrin ọkùnrin ọ̀bẹ̀lá ẹ̀sìn rẹ̀. ara kan mi inú bí mi. ọ̀kan dùn màdé ọba àfọ̀bẹ́jà ilẹ̀ mọ́bólú rẹ lónìí lónìí. mo ti délé pé jìgà iná barawúta ọjọ́ pálami ọkà tún jẹ̀rì jẹ̀rì. ọ̀wá tó ti bà pé tó o bá yọ ọ̀bẹ ń odò òkú. èmi ló jàjà sí kò lè dáa fún gbogbo yín. Coming soon on Okiki Premium TV. àṣẹ nígbà míì olóbí àmọ́ ìgbà kan. ọdọọdì ìyẹn ò ní jẹ̀pín rẹ̀. Ah! ẹni tọ̀. tójú bá rọ tó bá ká òrùlé eré àti ìbò ló yẹ kó nílé máa sá ọ. àwọn àgbàlagbà sọ wípé tọ́ta bá rí bi ó níbi yẹn máa wọlé. mo ní kí n gbọ́mọ wá fún mi ẹ lè gbé bànújẹ́ wá kábí mọ́lẹ̀ ìbànújẹ́ lélẹ́yìí. àwọn ló kéré o ifá mi ò kéré gbogbo àjálù torí lura wọn kó tiẹ̀ jẹ́ kí èèyàn kọ́kọ́ rántí ibi ọmọ. lóòótọ́ ilé lè fẹ̀gbẹ́fẹ̀gbẹ́ ṣe mọ̀ pé asúnmọ́ rẹ ni jù rẹ ni. ẹ̀jẹ̀ fi àìbìkítà tí ẹ̀jẹ̀ fi balẹ̀ ayé mi jẹ́. láì ṣe bébíá láì ṣàròbó hundred thousand. ibi tá a lò fún gbẹ́gbẹ́ mi ní bọ́ ọ́ dàgbà tíbi fi ń bọ́ ọ́ rìn káàkiri báyìí. ẹgbẹ́ ọmọ padà sí ìjẹ́ tí gbé mọ́ ẹbí ọgbà mọ́ o bí ìgbà mọ́ o ẹgbẹ́ ọmọ padà o. Ah, ah, ìwọ ìwọ tún ni mi ò ní rí ẹ mọ́ mi ò ní rí wọn náà mọ́ mi ò ní rí ẹ mọ́ mi ò tún ṣe kòńgẹ́ ẹ mọ́ ó máa nì lọ ni. Ah, orí mi. Coming soon on Okiki Premium TV. ọmọ ọ̀hún rè hmm. wá. kí ló pọ̀ rẹ. ìrèmídé hmm. bó bá jẹ́ bẹ́ẹ̀ ìwà wo èmi náà wo àwọn tó kù ní ọ̀gbẹ̀rì hmm. báwo méjì bá sì fojú kanra wọn ọ̀rọ̀ bọ́rọ̀ bá kan òkè tó kọ ilẹ̀ ó níbìkan àá gbé ká báwo la ṣe máa ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sí. bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí ní ẹsẹ̀ mẹ́rin orí méjì. ẹsẹ̀ mẹ́rin orí méjì. èjì báwo. ọ̀rọ̀ rẹ yé mi. àlórí tí àtẹ̀sẹ̀ tí a kọ́ sí ìta rẹ̀ ni. a ní ká jèkúrú kó tán láwo òtún gbọ́wọ́ ẹ̀ sábọ̀. ọba arínúròde ni olódùmarè lóòótọ́ òun náà sì ni olùmọ̀ràn ọkàn ṣùgbọ́n ó wá fi àyè lẹ̀ fún àwọn ọmọ adarí fún kan láti ní ìmọ̀ yìí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí ló nà láyọ̀. bàbá ṣebí ẹjọ́ tí wọ́n pe kábíyèsí fún ó kù ọjọ́ méje. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó máa dáa kí kábíyèsí fi ipò ọba yẹn sílẹ̀. Ah! bí bẹ́ẹ̀ kọ́ adélámì á tẹ ìgbàṣọ. Eh! kábíyèsí á wá jà. bẹ́ẹ̀ni ah! ẹni tó ń gba àwọn ọjà fúnpò yẹn gan eh! kò ní débẹ̀. kò ní débẹ̀ hmm. ah! eh, ọ̀rọ̀ ńlá lélẹ́yìí o hmm, kí wàá ní ọ̀nà àbáyọ kó láti ṣe. kò sí o tí gbogbo ẹ bá ti ṣe tán ẹ máa fi òtítọ́ gbé ẹni tó tọ́ sórí ipò yẹn káfí òtítọ́ mú ẹni tó tọ́ sórí ìwọ bá. ó sì à ń pe ọ̀rọ̀ ilówó ń kárò lọ́wọ́ o ṣé ọ̀rọ̀ yóò ní bẹ́yìn yọ báyìí. ọ̀rọ̀ ò ní bẹ́yìn yọ èwo ni ń bẹ́yìn yọ. Hmm. ṣé ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí ọjọ́ méje lónìí ó ní wọ́n dá fún kábíyèsí pé kó yọjú sílé ẹjọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọ kábíyèsí lóyè ṣọ́ra yóò ní káwa àjòyè ṣé wọn ò ní yọ wá lóyè báyìí. <laughs> oyè ilé bàbá mi wò lè yọ mí. <laughs> Oh, oyè ò lè yọ mí kò sálárù tí ó ru olúmọ yóò kàn máa dùn yíká lórí asán ni ò lè yọ mí. ọlọ́run bí kábíyèsí ṣe joyè ọlọ́run nìkan ló yẹ ọlọ́run lóye ẹ bá sì yọ kábíyèsí lọ́nà ìtọ́nà ni ó tẹ̀lé ló tẹ̀lé sí oyè ilé bàbá tèmi tèmi jọ èmi tẹ́tẹ́ ní kárùn ò yọ mí. ọ̀nà tó bèrè gbà lórí oyè àti gbogbo òkùn tí ẹ bá wọ̀ náà nìkan ló yé e bóyá èyí náà ẹ máa mú ẹlẹ́bẹ̀ẹ́rí ẹsẹ̀ lọ báyìí lọ bíi kánà ń rò kánà ń wù kì í ṣe gbogbo obìnrin náà o ẹ bá ti bí gbọ́ bí ní báyìí lẹ́yìn náà ṣe jẹ́ o ẹ mọ̀ pé ẹ̀rí ọkàn tó tó fún un àmọ́ ń wò lè yọ èmi lóye èlé bàbá mi tí mo mọ̀ tó dá mi lójú náà ẹ̀rí ètí kábíyèsí sì ń bá kiri ọlọ́run kò yọ sẹ́lù dàbí lu ìṣeré ni ìlú ò dáa àwọn ewúrẹ́ ò rí kókó jẹ bí ewúrẹ́ ti ń jẹ páálí. ọjọ́ òní ni mo rí jẹ́ ilé ẹ̀gbọ́n kan lọ ń jẹ wàhálà ẹgbẹ́ ó mọ̀ pé ní odidi wàhálà ètò ẹ̀wọ̀n la wá rí wọ́n ayọ̀ kábíyèsí kò sí ètò kàn mí bí yú oyè ilé bàbá mi ni mo jẹ́ wọ́n ní iná jó saki ó lè ń jà ń gbòòrò Ìbàdàn ìwọ̀fà kábíyèsí adó Èkìtì wa káwọ́ lérí ọlájẹ́ ṣe ń pa àti bó sì bọ́ kí n tẹ̀mí ìtọ́ náà ní oúnjẹ ló jẹ mọ́ òun àti pé kì í ṣe gbogbo àwẹ̀ náà ní máa pọ́gbọ́n. ní twenty nine náà wà mọ́kàndínlọ́gbọ̀n mi ọlọ́ọ̀ni ọmọ rárá rẹ̀ nínú sẹ́nu dání. àwọn kan rìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní rìn láàrin ìlú tí ò nínú wọn gbogbo ti di gbàgbà fúfú ọjà òyà má òjò lásìkò tó yẹ ìlú ti ni ó bá dé ibìkan náà lè yóò ti bẹ̀rẹ̀ ibìkan náà ni ó tó lérí léka fún àwọn agbófinró lọ́jọ́ sí nígbà tó fojú balẹ̀ ọjọ́ tó rí wá tún kó yọ nígbà tó tẹ̀wọ̀n dé tó ní òun òṣìṣẹ́ lẹ́wọ̀n kí wọ́n má pè òun lẹ́lẹ́wọ̀n òun torí òun ò gbaṣọ àmọ́ o ìjọba lẹ́yìn ọlọ́run ìjọba ló kù. <laughs> ara fi tuntun nu gbogbo ayé ló yìí ọ̀gá yẹn ló wà pé lẹ́yìn ọlọ́run lọ ẹ̀ èèyàn bá ya wèrè ògógóró ìsọjí ọmọ èké sí bí mélòó mélòó wọn máa lò fún ẹ bá ti bẹ́jọba bá wàhálà ẹ̀rí rẹ burú tìrẹtìrẹ ni kábíyèsí ó lè mọ ẹrẹ o àsọ̀ká láfíà bí èdè haúsá. orí ò tiẹ̀ kó yọ. ẹyin gẹ́gẹ́ ayé ní fúra yín dá aláàmú ẹ à ní fúra yín àti pé àmọ́ tọ́lọ̀ ọkọ̀ ọmọ tẹ́ ẹ rí tó wọlé gangan ẹ mọ̀ pé yóò lọ́ọ̀ lọ́ọ̀ ló ti wá mọ́ ẹ mọ̀ bóyá ọlọ́run ló ràn sí à kí ni wọ́n fi lè tùbà kó lè tù sẹ́ẹ̀. ẹ má ronú bí obì mọ́ o olóyè ronú bí obì o kò sí sójà kan ní láyé tí wọ́n pè ní obì bẹ́ẹ̀ bá ní sójà obì kó má ti gbókun sáà ni wọ́n máa lò fún gbogbo kò sáà ni wọ́n máa lò fún ẹ ń bá ti dolóyè láàrin ìlú ẹ ti kú òní bá gángan ti bí sáà kí ni wọ́n pè yí sáà kí ni wọ́n pè yí. sẹ́yìn ló ìmọ̀ mi rẹ̀. èmi ni mọ́mì mi o. èyí mọ́mì rẹ̀ ah ẹ wo ìyá mi tí ẹ rí ire tó ti wọnú ilé ayé yín kò ní bọ́ ta mọ́ o àánú títí mẹ́rin ilé ayé yín kò ní bọ́ ta mọ́ o ah mo ní wàá fẹ́ mi mú rẹ̀ kí ló tún ṣe ṣé kò ṣe kó ṣe mi. sẹ́mi kẹ́ ẹ̀ wọ́n yẹn sí èmi ọmọ kéékèèké yìí sí èmi ah, nígbà àwọn ṣe lẹ́sìn ti sàdá àwọn ẹyọ ọmọ mi lò pa nítorí fún mi orí ńlá kàbìtì kàbìtì ló ṣe fún mi ẹ lè ṣó pé mo mọ tẹ́ ẹ sọ ṣá. ìyá mi ro náà mo mọ torí ẹ̀ gan mo ṣe ń wò rárá ó yára rìpọ́tírètì rẹ̀ kí n lè tọ́ka sí wọ́n dùn ebi fún mi ni kẹ́ máa wo mo ti ṣe wàhálà kan o kí n tó débi mo dá mo lè bá rí. ó ṣe yín lóore. ó ṣe ń lóore orí kàbìtì kàbìtì. ẹ jẹ́ ìbámu pé wá jókòó. ìrẹ́mídé. ìrẹ́mídé. ire. ah odógú. kò sọ̀rọ̀ òtún lè dáhùn mọ́ ni. odógú o ṣeun sórí tí mi àti tí omi náà bí ayé rẹ ọlọ́run nípa kankan jẹ́ mẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó bá ní okú àwọn ohun òkú o ṣe mo dúpẹ́ o. ẹ wọ́n kí ló ṣe fún wọn. mi mọ̀ wọ́n rí o. ah ọmọ mi rí èmi mọ̀ ní lójú kan báyìí tí mò ń ronú ó ti gbàgbé. kí ni gbogbo àwàwí asán tó ń bì ìbá ṣe pé bí ìwọ ṣe kọ̀ tó sanwó ilé fún mi làwọn tẹ́nàntì ẹgbẹ́ rẹ yòókù náà fárígá tí wọ́n sanwó fún mi kí lè re tèmi tí mo kọ́lé dákun kí ni n bá máa jẹ nígbà mo fàárọ̀ ọjọ́ mi tí mo sì wo wípé a nǹkan kan ni n ó dè bá n tí máa jẹ ni tí mo dọ́gbọ́n rú lẹ́yìn ó wá ń sọ fún mi wípé owó ò sí lọ́wọ́ tiẹ̀ odidi ọdún méjì ń lo ọ̀sán o ò ní àánú bó ti wulẹ̀ kọ́ mọ́. ẹ kò rí bẹ́ẹ̀ èmi náà mọ̀ pé ọdún méjì pọ̀ ṣùgbọ́n tẹ bá rántí sí ẹ̀ mọ̀ pé ó kóṣù méjì ni mo ti máa sanwó lé wọn sì ṣe báyìí tẹ́lẹ̀ bàbá ṣàkíyèsí yóò ti tọ́dún mẹ́wàá tí mo ti ń gbénu lé yín. ẹ káàbọ̀ wọn yìí ṣèyàn bẹ́ẹ̀. o ti di chief tenant nílé mi. àmì gan láwùjọ ẹ wo tí a bá mọ́ná dé èmi mọ̀ mọ́ bá gbogbo àwọn ará inú compound pa generator bẹ́ẹ̀ ni ìní ìní ládé bíi pé bóyá ẹnì wà mí ọ̀dà nǹkan kan rí bákan bákan ni ẹ jọ nítorí ọdún. ṣé o sọ̀rọ̀ ààrẹ di gádínà ìwọ lọ́ọ́ pa jẹnẹrétọ̀ ìwọ ló ti géètì. láti inú dání. ọgbọ́n ò sí lórí rẹ ni lọ́yọ̀ ọmọ pé wọ́n máa sanwó òyìn fún ọ kí wò ó fi máa sanwó lẹ́nu. àtijọ́ àti mú gan fèmí náà ó nira ìdá bá sì ti ẹni ṣe ráìsì tí ń ṣe kókè marathon ibẹ̀ ni mo ti ń sẹ́ẹ̀dì àwọn ẹ̀kọ́ máa ń gbóúnjẹ wá ẹ̀wọ̀n mi ṣe bí mo ṣe ń múra. wọ ẹmí ò wọ ọ bó ṣe múra sàmánì rẹ ṣe ń gìn sàmánì tèmi náà ó ṣe ń gìn sí ọ bọ́lọ̀ ń bá kọ̀yìn sí ọ èmi èèyàn gan fẹ́ kọ̀yìn sí ọ tọ̀rọ̀ lọ lọ kọ̀yìn sí ọ tó fi rówó lé sàmọ́. jẹ́ n sọ fún ọ má foko mi dáná ọjọ́ kan là á kọ lónìí èmi ó gbowó tèmi tọ́ ọ bá wá kọ. kò sáàgbó lọ rẹ kò tún sínú ilé. láṣù kí mo ta ẹ máa gbọ́ ṣe láti jà. o ti bá a débẹ̀ tọ́ba kọjá aago méjì láàbọ̀ lọ́la tí n bá bá ẹrù rẹ tọ́ mọ báyìí nínú ilé yìí. Ah! ó rí mi bá mi. ṣé ẹ rí i pé nǹkan tẹlifíṣàn èmi tí ì lè ṣe kí n mọ wò máa ṣe DSTV gan ti tán hmm. ẹ dákun torí Ọlọ́run. Ọlọ́run kọyìn sí ọ. gbogbo ọrùn gbọ̀n sí mo lè ṣe báyìí. ọ̀dà ah, ó fẹ́ sọ́ra rẹ di kíní kìí ṣe àfáàní kan ní korun hànú nísìn. ẹ eh, wo mi kó tó di aago méjìlá àbọ̀ lọ́la tí n bá báyìí tọ́ mọ báyìí nínú ẹrù rẹ nu léyìí ah ah ó sì mọ̀ ọ́ mọ̀ pé mo burú ju bí mo ṣe wà yìí lọ bẹ́ẹ̀ mo wí fún ọ kò jù bẹ́ẹ̀ lọ. ibo wa ni kẹ́rù mi lọ. ẹ ti ẹ rántí pé tẹ bá wá gbowó lé ńgbà náà mo máa ń ṣe spagi fún yín kí n tó kó o lé fún yín. ṣé ṣàkíyèsí pé ń ṣe yín lálejò ni. Ah, nǹkan rí bákan bákan. nǹkan mọ̀ ni nǹkan bí ejò inú tí wọ́n máa ń fà lẹ́nu nǹkan ló ń pè ní spagi. mo ti dàgbà kọjá eléyìí bó fi lọ mi wò ní jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó fi lọ mi báyìí wò ní jẹ mọ́. Ah, èyí ò bá jókèlè lára tèmi nítorí bá wúwo ò rí pé kí n máa rìn bí ẹni atẹ́gùn gbèsè nǹkan rẹ ni. wọ́n mi wọ́n mi má fi ọ̀rọ̀ dúndùn kankan má kó sí i lórí owó ọdún méjì tó ọ jẹ tẹ́lẹ̀ mo bùn ọ tinútinú mi mo yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n mi ò lè jẹ́ kó o bọ́ọ̀ bá níbi kó lọ kó lọ agboolé yín o ilé bàbá yín ti wó tán. ṣé ẹ mọ̀ pé tí n bá ń ṣe tiktok láyọ̀ méjì péré tó ra gbogbo ilé. ẹ yẹ sà ẹ ló dádì. ẹ bàbá bàbá ẹ dákun ẹ jọ torí Ọlọ́run ẹ wo ẹ wo bàbá ẹ wo ẹ dákun ẹ dákun ẹ jọ yín sàn sẹ́ni má ti wọlé ní ìsìnkì kan sẹ́yìn aṣọ ni màá bọ́ ta ń mú gbòòrò kùn ọ́ ìsàlẹ̀ lọ sí one or two. bóòlù dèndẹ́rin ló ń pè mí wojú yìí sójoojú àgọ̀ lójú rẹ̀ owó odidi ọdún méjì. bí o ti ẹjú tọdún kan yín sáré wá náà kí n tiẹ̀ sí. ẹ má bá ń rojọ́ ní ìwòyí ọ̀la èmi ò gbọ́dọ̀ bọ́ ń bì. ẹ ẹ bí. bó mo ti kọ́ sí báyìí ọlọ́run bó mo ti ṣe ọtọ́ sọ fún mi. ẹ̀gbọ́n ẹ má bànújẹ́ o tó má máa fi di ìwòye ọ̀la ilé ìyá ti di tiyín o mi ò gbàdúrà fún yín o mi ò dẹ̀ ní pé kẹ́ gbàgbọ́ tàbí kẹ́ má gbàgbọ́ gbogbo nǹkan tí mo sọ pátá ló máa ṣe. a ní káwọn òbí ọmọ lo kọ́ńdọ̀mù wọn ní lo kọ́ńdọ̀mù bóní àti rí bóní àti rí wèrè lé ní ẹ ń gbọ́dọ̀ dèdè ní tọ́mọ ẹ sọ. àwọn ọmọ tí wọn mú happy hour dàgbà òun ò tiẹ̀ mọ̀ páyé tún kù bì kan pé wàhálà ń bẹ nù ilé yóò bí ẹ kọ́lé ẹyẹ ẹlẹ́ kò lè di tèmi níbo ni mo ti má jẹ má jẹ nkaramọ́ o ohun tó ṣe mí ò sí ọ léyìí ò di tèmi níbo ni ti bẹ̀rẹ̀ ṣé orí símẹ́ǹtì ni ti bẹ̀rẹ̀ ni àbórí bọ́gláàrì ọ̀rọ̀ wèrè. kẹ́ni tani tani ìṣọ́lá ah ìṣọ́lá ah ah ah eh! èèyàn rèé bóò ni. Ah, bóò ló ṣe wá mi débi bóò ló ṣe mọ bí. Ah, ṣé mi mọ̀ pé bí lóun gbé tẹ́lẹ̀. Ah, òótọ́ ni ṣùgbọ́n mo lọ gbà lọ kí ló ṣẹlẹ̀ ó kàn disappear. sọ fẹ́ níbodè. bóyá máa dá a lábá lọ. ọmọ o ti ṣe é jì gan o ìwọ náà ti tóbi okun ẹ. tóbi nu pọ́fàtì ni. ọ̀pọ̀lọpọ̀ gàrí àtẹ̀wà. kí ló ṣẹlẹ̀ ṣé òun renovate ni àbí kí ló dé. ìyìn tí ẹ mọ bí mo ń lọ. wọ́n kó lọ ni kó lọ kí ló dé. ìyìn mọ bí mo ń kó lọ gan láńlọ́ọ̀dù mi ní tí twelve bá lòun gbọ́dọ̀ bá mi bí lèmi náà ṣe ń sáré ṣe kákàkà. ṣé o jẹ́ wọlé ni mo jẹ́wọ́ lé o mo jẹ́wọ́ lé two years. two years. Hmm. bóyá pé láńlọ́ọ̀dù ẹ jẹ́ kí n bá a sọ̀rọ̀. Ah, kí n pé láńlọ́ọ̀dù mi eh. <laughs> kò ní gbé kọ́ mi kí fẹ́ rí mímí látàn wọn. bóyá ẹ̀ ń wò náà. kò lè lọ wọn jẹ wọn lówó fẹlẹ ìpè kúrò àwọn ọmọ sí ibú fún ní ìsìn. jẹ́ fi tèmi pé ok ó yá gbà tẹ nọ́mbà ẹ̀sìn. Ah, bí lágbára o ó lágbára jẹ́ jẹ́ n bá sọ̀rọ̀ ah. Ah, ọ̀nà. That's right. That is it. Alo. Ẹ ló bàbá. Ẹ káàárọ̀ o, ẹ dákun ta ni bá mi sọ̀rọ̀. Eh, ẹ mọ̀ mi náà ṣé ò sí. mo kàn ń kọjá lọ ni mo ń kọjá lọ ní sáìdì lẹ́yìn eh, aṣíwájú street ó ní lẹ́yìn kan tó wà ń bẹ̀ ṣe fẹ́ ta ni. tẹ́ ẹ bá fẹ́ rà mo lè ta fún yín. toró lórí burúkú kan ń gbé bẹ́ẹ̀ tó ti jẹ́ ń lówó fẹ́ẹ̀kú fẹ́ẹ̀kú mo lè kọ́ lọ bóyá ó ń ṣoògùn sí mi ni nígbà mo bá tà bóyá yóò wí pé òun ò tún wà ń bẹ̀. ẹ fẹ́ ta. mo fẹ́ ta fún yín tẹ́ ẹ bá lẹ fẹ́ rà. ẹ mọ nǹkan ẹ send address máa pàdé yín bẹ́ẹ̀ sí. ẹ̀yin ẹ mọ̀kadà tàbí kẹ́ ẹ wọ mọ́tò ẹ sọ pé ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ní ẹlẹ́rùmọ̀kẹ́ bus stop ẹlẹ́rùmọ̀kẹ́ ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti bá lẹ́lẹ́rùmọ̀kẹ́ ẹ pélé bàbá abọ́lẹ́kẹ́fà ọbọ́lọ́kẹ́fà lẹ́ lọ èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ n ò pé méjì o that's right màá dúró dè yín. kò sí problem. ẹ wá kí ni ń ṣẹlẹ̀ àbádùá mi ti gbà ni. màá rí ohun tí sì ra lóòótọ́ ha owó bá wèrè mu wèrè kùtùkù. Hmm? network yìí náà. èmi yìí máa fẹ́ gbalú eléyìí ah ó ti lọ ó ti lọ. torí mi àmọ́ ha èmi máa tẹ̀lé à lọ báńkì. ó ti lọ. tí ń dùn ó ti. ẹ ó wọlé o yé fóònù fífẹ́ ìjábọ̀ lọ ó wúwo wà ní. èèyàn ni ó kí ló dé lẹ́nu sí i. èèyàn ni ọ <laughs> mm, mm, mm, irú rẹ lè yẹ yìí ọmọ súnmọ́ <laughs> tí wọn bá léèyàn ò ní dààmú ah, kọtán eh. àwọn wèrè kan mọ sàkọ yóò pọ yóò pọ nù lé. bàbá eh? eh, sáyẹnsì tọ̀dọ̀ yín kémi náà lè sáyẹn. gbogbo ẹ ti gbé. so tó bá dọ̀la máa pe lọ́ọ̀yà mi a máa pàdé so láti lè ṣe transfer. tó o fẹ́ mọ bó fẹ́. Ah. si a máa parọ́ fúnra wa èèyàn ni ọ́ emi ah, kankan ń wò to pe o pè mí. mò wípé a irú kélélé àfi bó se ní kọ́yákọ́yá kí n máa bọ̀ wí. tí mo gbọ́ gbìn lórí fóònù mi fóònù sì mo ní owó wọ bẹ̀ o <laughs> wúwo náà mi ah, ọ̀kadì mo dúpẹ́ àìmọ̀. o lè tún ní dìrú rẹ̀ ọ̀pọ̀ ní kawọ́ mi bó ṣe lẹ̀ bó ṣe lé kódà káwípé tí mo fi hàn òwú ọ ní sọ fún àwọn èèyàn mo ń ṣe kíátíkà mo ń ṣe kíátíkà mo ń ṣe ń jẹ́ẹ̀tì eh. gbogbo ẹ̀ mo ń ṣe pọ̀. Eh, ọ̀rẹ́ ọ̀rẹ́ ìṣọlá. torí ìyá tí mo fi ra rẹ ọ̀rẹ́ mi ìṣọlá. torí tiẹ̀. bẹ́ẹ̀ ni sá. ìwọ ni ara lè fún. torí mi ni. Sísọlá. ilé yín ti di mi. yé ọlọ́run ọlọ́run. ẹ máa wọ ọlọ́run ọba dákẹ́dájọ́ olórí òjijì olórí kaláyà olórí kàbìtì kí ló dé tẹ ẹ ṣe báyìí fún mi ṣé wàá mi ọ̀dà sí i ni baba landlord ẹ ẹ ti ẹ̀rọ tọ́jú àti sùn atọ́jú ọ̀gbẹ́ndì àlùkìyàmà ẹ kàn ṣàdédé lé mi ta ibo ni ìbá kẹrù mi sí ẹ. Ah! a sì ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ìṣẹ́jú méjì péré ló kù tá aago méjì lè lù aago méjì ló ní lẹ́sílẹ̀ fún mi dìtí ìfikò lè ẹ máa wọ́ lọ síwá mi ọ̀dá tó ní bí mo ṣe náìsì sí i tó mo ṣe náìsì sí i tó ah! tẹ́ ẹ̀ wálé mi tó jẹ́ pé bó bá jẹ́ kọfí lọ́ka mi mọ́ lọ́wọ́ àmì kọ́sítàdì ipò tí ń lọ́tọ̀ ni tó bá jọ̀sán lẹ́wà ẹ ti gbàgbé ni tí ń ṣe spaghetti fún yín. Ah! ẹ gbìyànjú ara. ẹ wọlé ayé. sẹ́ẹ̀rì ká má parọ́ èèyàn ni láti lẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà lọ́kàn ṣàyẹ̀dẹ́ ń wùwà kántánkántán. mo sọ̀rọ̀ jù mo sọ̀rọ̀ jù ọmọ ọlọ́run náà ni bọ́lọ̀ ń ṣe é ṣe nù ntẹ́mi ń rí ìwọ òrí bẹ́ẹ̀mi ọba wúwà tí mo wù sí ọ ọ̀ya bóò ni irú ntọ́ ṣẹlẹ̀ yóò ṣe ṣẹlẹ̀ èmi ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ ni èmi mà ntẹ́mi ń rí ìwọ òrí àbí mò ń sùn ni ṣé kìí ṣe èdè jáfù ẹ jí mi mi máa ń sùn èmi mọ́ padà níbẹ̀ o. mo sunkún dodo àmọ́ bínú jẹ́ ìdọ̀bálẹ̀. ẹ má dọ̀bálẹ̀ ẹ má dọ̀bálẹ̀. bàǹbẹ̀ bàǹbẹ̀. ṣé wàá rí tí n bá gba ilé yín mú sorry bí n bá gba ilé mi mú ah, wọ́n transform ẹ̀ to my taste àwọn ẹgbẹ́ yín wọ́n lọ wọ́n lọ sàtìn wọ́n fi ń kunlé ẹ̀yin lo tẹ́sítákòtù àbí kiri ẹ̀ pé ẹ má wọ́ọ̀rì ẹ má wọ́ọ̀rì èsì omi wájú tàtàwọn èèyàn máa pọ́n mi lọ́fẹ̀ẹ́ èsì make sure pé èyí máa gbowó bíìlì èyí máa gbélé náà bẹ́ẹ̀ yín ṣe máa ṣe é ṣe dáadáa ẹbí sọ̀mọ́ ní ló ṣe yìí ṣé ń daṣe yín tẹ́lẹ̀ ni. ilé ẹ̀bẹ̀ mi bọ́wọ̀ ọ̀bàdé ibo ní ìmọ̀ kẹ́rù lọ. wọ́n kò ní bàjẹ́ fún ọ ọkọ mi ló sì wà ń bẹ. ẹ fẹ́ ṣe kí ni ṣé ẹ fẹ́ jóná lákùn wá sí kí ni jàre wọn fi mí pé kéèyàn sí kí ni ẹ ní wá mọ́. ọpẹ́ ló kúrò ọmọ yín ah, yes ma tẹ bá rí mi ní nǹkan bíi bóyá bíi tírí mi ṣe jẹ mẹ́ta gan o ìyá jẹ mi ò yẹ kúlé wọn máa ń gbà wọlé gbogbo ará àdúgbò mo ti jẹ lówó mo ì fẹ́ wọlé ní táìmù tí lálọ́ọ̀dọ́ bá wà láàrin mo lè wọlé mo jẹ owó yẹn mo ṣe ń bá yín sọ̀rọ̀ ilé tá a sọ ti dìde mi. I'm not a landlord yes èmi mo nílé yẹn bẹ́ẹ̀ bá kànlẹ̀ fún báyìí mo máa ń ṣe who is there who are you who are you looking for ilé ọ̀hún ti dìde mi ah. nípasẹ̀ ọmọ yẹn. adúpẹ́ ẹ wọ́n mọ̀ ṣe rí àwọn kan wà tó jẹ́ pé téèyàn bá ṣe lóore tí wọ́n sì rántí ń wà wọ́n sì kù tó yẹ yín nìsín ìdílé tèmi náà ti rò pé kí wọ́n á fi ẹ̀mí ìmoore odógún ah odógún ni àgbàlagbọ́ <laughs> bó ṣe wà yìí ire kàbìtì lẹ́dọ́ tì yìí kìí ṣe pé bóyá ṣe ń yí wà lẹ́ mọ́ṣù ti wà bẹ́ẹ̀ náà tó ti yẹn ṣùgbọ́n yín sì wọ́n bá dágbára mi bàkà ẹ̀wọ̀n mi náà gbé pápá scarf lórí ṣẹ́ẹ̀tì tẹ́lẹ̀ tẹ́ bá rí mi ó ń fún mi gan-an ẹ kẹ́rẹ́dì àwọn áàpù tí ẹ máa ń yá yàn lọ́wọ́ èwo ní tí ì bẹ́ẹ̀ yá olórí ẹ̀ ṣùgbọ́n ní ìsìn mẹ́ta mi ti pé. Irimide, can you remember what you just said? ẹ ẹ rántí. Ah, ah. Irimide ọ̀ràn tí mi ah. mo wò ṣe ọ ẹ máa wo ṣe ọ ọmọ ló ṣèyàn lóore ní òtí ẹ̀rántí tẹ́lẹ̀ mi ò sì tiẹ̀ tí ó lóṣòtì àmọ́ iye oore ní ó ti ṣe dànù tí ò ní mọ̀ ẹ̀ yà wọ́n ẹ dàpọ̀ ìwà tí ṣẹ́dù yín ọ̀bá tight mo fẹ́ mo fẹ́ gbé ẹ̀yìn méjèèjì jáde kí n lè fi èmi ìmúre hàn mo ti jẹ́ ogbó ṣọ́ọ̀bù tí ń bẹ́ẹ̀ tó sí ìwé dáadáa pé bí má tiẹ̀ lè ríbi kan ra bóyá bí pálí bóbò méjì kì í tiẹ̀ kó àtúntò pẹ̀lú. Hmm? kò lè tó yẹn. kó tó di pé kó tó di pé a ti ẹ̀ mọ bọ́rọ̀ ẹ̀ka ọkọ bẹ́ẹ̀ láti bí ológun òun ẹni ògbàgbà náà mi olóore mi ní ọ Emefiele tí mo kó lọ́wọ́ ẹ̀ kí n tó kókó yìí sí <laughs> torí ti ẹni mo mọ̀ mọ̀ ní pé ilé débí kí n wá ní mo fẹ́ máa ṣe transfer kí n lọ bọ̀ gbà wá gbó yọ̀dà fún ọ. ló máa jẹ́ kó kó bá mi o kò ṣáà kó mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ṣá ire mi dé. lẹ́yìn ṣe kí ẹ̀sìn àbí àdéhùn tó ní bí akẹ́mọ̀ yìí kọ́dà mi tó bá ti ṣe òun kan bá gbé lè máa rántí. ọmọ mi ò ṣàgbà fọ́ ṣùgbọ́n ká ṣọ wálé. tó bá mi sọ ikú kan ní bàbá kan bàbá torí ẹ ah, so ẹ wà rán. ọfíìsì kàn mí mo kúkú wà nílé ohun ìmú dẹ̀gbọ́n tí mo fi wá sísàlẹ̀ ọfíìsì kàn mí ṣé kí n bọ̀rọ̀ yín sọ̀rọ̀ ni. ipò ọba tó ti jà fún for a very long time ó dẹ̀ fi sílẹ̀ fúnra ẹ̀ pé ò ṣe and you travelled out ó dẹ̀ data ìdẹ́nsìn ó ló tún fẹ́ padà síbẹ̀ uncle Sukomi, is the whole stress necessary ṣé gbogbo wàhálà yẹn ṣó tiẹ̀ need ni. sweetheart èmi nìkan kọ́ ni mò ń dàṣẹ lé bàbá mi pa gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ nínú ìlú yìí èmi kì í ṣọmọ alẹ́ everybody lo mọ̀ mi torí pé mo wá travel abroad ìyẹn ò mí pé kí n má mọ right mi everybody ti wọ́n á rí mi bí pojò ni mi am I? no I can never do that gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn mo mọ̀ mọ̀ filẹ̀ just for the pigs to rain." kò ṣe bẹ́rù ń bà mí o. these things belongs to us belongs to me belongs to my family. Hmm. mo fẹ́ kẹ́ I am back to take what belongs to me mo ní láti jọba yìí èmi ló máa jọba ìlú yìí mo fẹ́ kẹ́ mọ̀ ẹ́ mo fẹ́ kẹ́ mọ̀ ọmọ akin ni mí akin ọmọ akin tí ò gbúdọ̀ ṣojo bí wọ́n fúnra ẹ ṣe mọ̀ nígbà táwọn school bẹ́ẹ̀ I am back ṣe rí níbi tí a bá ètò ìdìbò mi nílé support yìí. Ah. Ah, ẹ wo bí ẹ jẹ́ ká fi ìṣirò ara wọn o ti try fún ẹ wo yọdún tẹ lómi tẹ wà lọ́wọ́ yìí ó wá wá lẹ́sìn ó wá fẹ́ bọ́ sórí ìlú bàbẹ́ ẹ wá ní kó má lọ jẹ àkúdà. ìlú òwà ọ̀rà ìgbógun kọ̀ọ̀kan ń dàrú ni ẹ jẹ́ kó débẹ̀ bóyá òun ni mẹ̀sáyà wa kó tiẹ̀ lọ jẹ́ wò ẹ jẹ́ kó débẹ̀ ah, ẹ wò kò yí sí o ẹ jẹ́ kó dórí ipò bàbẹ́ ẹ̀ kóun náà lọ tọ́ o ẹ wò àdúrà tá a máa máa gbà fún ni pé nǹkan tá à ń fẹ́ kọlọ́njọ́ tẹ̀ wá lọ́wọ́ ó ti tàn ẹ rò bóyá ó yí ni ṣé kò dáa kó máa pè mí náà ní ọ̀rẹ́ ọba kò yí sí o gbogbo àwọn Monday gbogbo wọn á lè máa respect èmi náà ní ọ̀rẹ́ ọba ọ̀rẹ́ ọba àwọn fẹ́ mi ẹ jẹ́ kán pè mí lọ́rẹ́ ọba o. ẹ madam kò ju yẹn lọ ẹ jẹ́ ẹ gbàgbé ẹ ẹ jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe oyè ilé bàbá ẹ̀ ni ó ti try ẹ mú yọdún tó lò níbi tẹ́ wáyé a vision has come pè mí lọ́ba àwọn ah, ọmọdé fẹ́ kó mọ cocoa. Tobacco bá I'm a máa fọ́ lẹ́kọ̀ọ́rọ́ ilẹ̀ ni mo tẹ̀ kí n tó tẹ̀gbọ́n. omi sẹ́lẹ̀ rú ni òmu kéńgbé o. lọ́mọ bíbò níwọ̀n tí sọmọkùnrin ìfẹ́ gbó sí. ọkọ̀ ìgbọ́sẹ̀ ọ̀tún borí lórí ọ̀run mi lọ́wọ́. bàbá mi ti fẹ́ mọ́ bẹ̀ o. o tù mí tó ọ̀dàrà o. ìyàtọ̀ pé kó ṣe ọ̀lẹ̀ tán. ọ̀pá náà r olóyè tí ń jẹbọ èkúlè sunkún lẹ́bọ̀ jẹbọ tán ọbẹ̀ tàkọ́sí ọ̀run sọ́dọ̀ ọ̀run mi là ó náà lóye ní kí lọ́fẹ́ pa bàbá mi ẹlẹ́sìn ọ̀yẹ́ sí ó ní kò bó kú kòkó lẹ́jà kòkó lẹ́jà kòkó lẹ́yẹ. ìtọ̀ ọ̀dàrà bí gbogbo èyí tó ọjẹ́ látòní bàbá olóko lẹ̀ o. yẹ́ wọ́n ti wọlé wọn gbé kó sàn ní mọ́sá. ó ní lọ́ba gbà lónìí àti fún ọ lẹ́kú. bẹ́ẹ̀yà lọ́ba gbà lónìí àti fún ọ lẹ́jà. bẹ́ẹ̀yà lọ́ba gbà lónìí àti fún ọ lẹ́yẹ. gbígbó gbẹrù rẹ o ọmọ sọ àgbìgbò. àgbìgbò gbẹrù rẹ o ọmọ sọ àgbìgbò. gbẹrù rẹ ọmọ sọ àgbìgbò gbẹrù rẹ o ọmọ sọ àgbìgbò. ọmọ sọ àgbìgbò gbẹrù rẹ o àgbébọ̀. ọba jogun pẹ́rù rẹ̀ ọba sọ o. àgbébọ̀ pẹ́rù rẹ̀ ọmọ sọ àgbébọ̀. kábíyèsí ikú ìpòfo àìsàn ṣe lẹ́lẹ̀ ikú rẹ̀ ọ̀kété àrùn rẹ̀ ọ̀kété nígbónígbó làgbóhùn ṣáṣá ẹ̀lùjù lẹ́lùjù làgbóhùn tó kó jìròjìrò ikú ọdún nìyẹn lórí kábíyèsí wa ọdọọdún léegun jọ ọdọọdún lóró gbọ́nà ọdọọdún la bí aya ṣẹ̀wá dọ́ta ọdún la rí ọ òní kú mọ́ wa lójú ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ìkú lójú ẹsẹ̀ ọmọ ìtọ́wọ́ oníkọlà kú bẹ́ẹ̀ lọmọ èyí jábọ́ lọ́wọ́ alákẹ́dùn wàá pẹ́ fún wa àtẹ̀pẹ́ ní àpérúkọ tá a pelẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà ẹlẹ́jà àfúnijẹ ọ̀kàlùkàlù tí gbé ní mi láìsọ nǹkan tó ṣe kò tí ì ní gbé kábíyèsí mi báyìí o rẹ́yìn ikú wa adélé kò bá ọ òfìfo àgbè ẹ mọ̀ kó àrìnnù òfìfo àgbè àrùbọ̀ adélé kò bá ọ òfìfo àgbè ẹ kó àrìnnù òfìfo àgbè ẹ̀yìn ó yá ẹgbẹ́ kẹ́ ẹ lọ sí kẹ́ ẹ ṣe jìn rẹ̀ nínú sà ẹ kábíyèsí ó yá ẹ gbéra sọ ẹ. ikú pa lọ́tún ikú ń pa lọ́sì ikú pa lọ́sàn-án ikú pa lóru ìlú ò ìlú le kókókó adẹ́ẹ̀dá wá sọ̀lúdẹ̀rọ̀ o. olóòótọ́ ayé òpìtàn lẹ́fẹ̀ẹ́ ọgbọ́n bí wọ́n ti wí o má fàánú fọre má fìkà fọ bí bọ́ba ti rí ni kò wí iwájú ọpọ́n ọgbọ́n babaláwo lọ ṣe ẹ̀yìn ọpọ́n ọgbọ́n babaláwo ní olùmúlọ̀ tún awo ọlọ́kan ló ṣe àwọn oníọ́ àárín ọpọ́n báyìí ìta ọ̀run ilẹ̀ ilé ọgbọ́n ìbàrẹ̀ pàkìtì ọgbọ́n òtún ọríkọ̀ lọ́tí oníbàdàn máa fẹ́ mi lójú àríwá bàbá fẹ́ mọ létí àgbọ́ràn bàbá fẹ́ mọ lẹ́sẹ̀ àrìn fàfàfà lẹ́tù fọ àwòdálẹ̀ báyìí ní ti karó báwo di bára bàbá ojú rẹ̀ tó lẹ̀ ní o. ìfà àdá ògbọ́ fáì tutù lọ́mọ wọn ní kọ́ sẹ́bí tàdá. ìrẹ́tẹ̀ ọ̀kànràn ìrẹ́tẹ̀ ìkàn ire àyẹ̀wò léegun ah, bàbá ifá ìmí kanlẹ̀ ọ̀ṣọ́gun. ó ta kókó awo láwo. àbúrò àbọ̀lá. ìrẹ̀tẹ̀ lọ́tún ìrẹ̀tẹ̀ ìkà tó bá kàn gbogbo ayé ló máa gbọ́ adé afúnbalélé abàpọ̀rọ̀ níkùn àpọ̀rọ̀ tí ń bẹ inú mi bọ̀ wá dire. ọmọ náà kọkọ ló ti ná ìyá rẹ ìyágádádẹ lọ́wọ́ yẹrinyẹrin wáyé adébá fún láyé nká ọmọ rẹ tẹ gbígbóná kájà léwé káwà dégbò kábísẹ́ bọ̀ rẹ tẹ kó lè bá a níní nítorí láyé nká. Hmm, hmm. bàbá awo egun lọ́yọ̀ ó ta kókó ntí fàyè fi yé wa ni pé ọmọ tá a torí ẹ̀ dí fàyè yìí hmm, nǹkan àjòjì kan bẹ níkùn rẹ̀ hmm? tá a bá sì yọ nǹkan àjòjì tí ń bẹ níkùn rẹ̀ ó lágbára pọ̀ tá a bá yọ àlè rújú tu yìí o nítorí pé gbogbo ohun tó bá fẹnu rẹ̀ sọ àṣẹ ni ìtọ̀ ò ní balẹ̀ kó mọ̀ ru hmm. àkókò ò ní fẹnu sọgi kó mọ̀ lò gbogbo gitelegbèdè bá fi ọwọ́ bà. dídùn ní dùn. ẹ̀yin awo a gbọ́dọ̀ wọ ọmọ ìkan o. bẹ́ẹ̀ni. àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo àsọtẹ́lẹ̀ ẹbí tó sọ nípa kábíyèsí. ah yọ̀ọ̀ṣẹ́ o. yóò wà mú sí ìmúṣẹ o. yọ̀ọ̀ṣẹ́ o. ìfá ní yọ̀ọ̀ṣẹ́. Ah àbí. bàbá ẹ jọ ṣe rí tá wa rí kíní iyọ nínú ohun ìwà nǹkan báyìí. ṣé ikú ò ní pa kábíyèsí torí gbogbo ra tẹ́lẹ̀ ti ṣe tá rí iyọ ńkọ́ mi ò ní kú báyìí. Hmm, ìyá wa ẹ fọkàn ara yín balẹ̀ ọkọ yín ò ní kú. kábíyèsí ò ní rùn ikú ìpòfo àìsàn ìṣẹ̀lẹ̀ lẹkìrì lọlọgọ jí kábíyèsí màá tún bá ẹ níwòye àmọdó kò sí kú lójú yín o ẹyáwó ẹ gbọ́dọ̀ wọ ọmọ ìkan. àwárí ni àwárí ni o. tàbí. ọ̀gbọ́n yẹn ní sàkánì ni bíbẹ̀ kọ́ gbàdúgbàdà gbowó àgbàdo lọ́wọ́ now get out. wọ́n ti gé tì mí lọ́wọ́ ẹ̀sẹ̀ ń wò yìí gbogbo kí n gbàgbé sí bí bá ń sọ̀rọ̀ wọ́n ti gé tirẹ̀ náà pọ̀ mm, kankan. ṣé ẹ gbọ́dọ̀ sí ní bọ̀dọ̀. jọ ṣàpọ̀dà ni ẹ. ó dà mí ṣàpọ̀dà. torí tó bá kí n ṣe àpọ̀dà ó ní máa béèrè lọ́wọ́ tèmi wípé báwo la ṣe fẹ́ ṣe nígbà tó ń ṣàkọ́kọ́ ẹ̀. ọmọ mélòó ló dá fún inú agbègbè ó lè sàṣọ ara yàtọ̀ táwọn àfàwọn ọ̀rajà wèrè tán wá láti ìlú kan táwọn wá sí orílẹ̀-èdè bàbá wọn tán tẹ̀lé ìyàwó ìyàwó. níbo wèrè tán lọ já sọ kọ́pà tán láwọn. sórí ìwà tó ní kálukú ni ìwà ṣe ń bọ̀ wá bẹ́ẹ̀ lọ wa o bí kí la fòun ṣe. kálálẹ́ bá ní kó dáa fún ẹ aláàárọ̀ ò jẹ́ ó dáa fún ẹ àmọ́ mo fa ilé kóòtù ọlọ́run lọ́wọ́. wọ́n ní tíṣú òyà ò bá tiẹ̀ ó yẹ kí tọmọ ta sánsán. ọmọ lè mọ jẹyìn. tàbí kí wọ́n mọ̀ sún mọ́ ẹ̀wà. ẹ ti ya wèrè. ṣe máa lọ tí ọmọ mi gbé ní school tí ọmọ ṣe pé kọ̀ọ̀kan wà láàrin ẹ̀yìn méjèèjì tell me. and I have told you several times pé kò sí kọ̀ọ̀kan láàrin àwọn méjèèjì. Ah. ṣé o ṣe pé ọmọ rẹ ó ní asthma àbí. nílé wọn á sì ta máa ń fà fẹ fẹ fẹ wọn ní ṣùgbọ́n. ìwé lánìkẹ́ lọ kà pátá lọ́gbà ń dì ní. ṣé o ṣe jẹ́ kí n máa fojoojúmọ́ máa fi ẹkún ṣe omi mú ibikíbi ìjọba wa ò lè ní gbádùn. wọ́n fẹ́ lọ parẹ́ wọ́n fẹ́ lọ parẹ́. ṣé nítorí pé ẹ̀mí sì mi ẹ fi wèrè lẹ̀ every Thursday màmá wálé wà mọ̀ kì í. olórí bú wọn ló kú máa wálé lọ every Thursday wọn máa jẹun ṣé èmi fúnra mi ti jẹun tó ipò máa débò oúnjẹ jọ Thursday ó lè róúnjẹ o. ọlọ́kọ̀ máa kú everybody máa kúrò school yìí down tí ẹ bàbá mi wá wọn mi. ẹ á jẹ pé àsìkò ti tó láti fẹ̀hónú mi hàn. ìwọ ó kó ẹ̀mí ìfẹ́ sí ọkọ mi. ajá lé koko bẹ́ẹ̀ ni ajá máa lẹ́kọ̀ọ́ mo gbé lẹ́ẹ̀kan nígbà tẹ wà nù kọ́nà mbẹ́ o ẹ lówó tí ò tó faná lépa ẹ ti fi faná ẹnu. ẹ ṣe kí ló ń ka jí ni. láàrin kadiju kalaju ẹ táyé wáì. tẹ ẹ ṣe bí mo tó fi ẹ dànù. nǹkan tó ṣe ọ́nà máa pè ní gólíbù gọ̀gọ́gọ̀ pé èèyàn ò kàn gàn ó gò for free. find you and get you arrested. yes máa arrest ẹ àwọn ọlọ́pàá máa arrest ẹ. gbogbo nǹkan tó sọ kalẹ̀ sọ̀rọ̀ ni. àjẹyẹ ẹnìkì yẹ orú òkòtó ló máa jáde orú ìlú máa kúrò pàtàkì ah! ẹ̀ ìwọ náà wà tún máa wọ́ mi láì ṣe tírélà. mo rò pé kábílì wẹbi ni. ẹ kàn tẹ̀lé gbé kò ní dáfẹ́ bí tó fẹ́ wẹbi. Coming soon on Okiki Premium TV. Ìrìn ọ̀tẹ̀ bá a ti ń pọ̀kan lórúwé. Ìlú ò fararọ́. Wẹ́dúwẹ́dúwẹ́dúwẹ́dúwẹ́ mi lọ sókè ikú tó ń bójú bá ẹ lò òwe lómi ah, pa fún mi. kábíyèsí o ẹ káàsán kábíyèsí ẹ káàsán. ìyá Rèmídé àti Rèmídé la bèrè. wọ́n mi Rèmídé mi ò bá mo rí wọn nú ilé láàárọ̀ yìí o mi tí ò bá mo rí wọn láàárọ̀ wọ́n ẹ̀ mọ̀ kọ́ bí wọ́n ṣẹlẹ̀ ẹ ẹ má bọ̀ bẹ́ẹ̀ kì í bèrè lọ níbọ̀ mi láìpẹ́ kọ́ wọn. wọ́n ní Tolú. Oh, oh, oh. Mami tolu, mami tolu, mami tolu. níbo kí kò sí. wọ́n béèrè yín ni o. Ah. kábíyèsí o ṣé kò sí tari ni. kábíyèsí ló ní pé bó ṣe gbígbé tàbí wíwọ́ ká máa gbé ìyá rere àti rèmídé màbọ̀ láàfin. Ah. ìyá rèmídé àti rèmídé wọ́n jáde láàárọ̀ wọ́n gbé báàgì dání wọ́n sáré jáde ni wọ́n wà ìnàre wọn ò sí nílé. ibo ni wọ́n lọ. Ah, ẹ wọ́n sáré jáde ni mo dẹ̀ níbo ni wọ́n ń lọ wọ́n làwọn kan ń lọ náà ni wọ́n ò sọ bí tán lọ. ṣé wọ́n rò pé ọmọ òfò yẹn lè sọ̀rọ̀ bàtàbàtà báwọn láàfin kó má fẹ́ rége. Ah. Ah, ẹ wò bẹ́ẹ̀ bá ti wá fojú gan ni wọn ẹ má jẹ́ kẹ́tí àfijì àní jẹ́ kó di àwọn iṣẹ́ sàfihàn bá ti dé ẹ ṣé o hmm. ẹ ṣé o ẹ ṣe o ah, níbọ̀ ṣé ilé fídíò tí kò wá sí wàhálà nu kọ́ńpáàdì yìí. èmi báwo kó ẹ̀yìn àti tani sí wàhálà èmi ẹ wò. ṣákàlà mi dá o ah. ní àti wọn kiri máa ń. níbọ̀ a máa ń pè níbọ̀. wàhálà ńlá gbà lọ́rọ̀ tó ń sọ kalẹ̀ yìí níbo ló ti rí níbo ló ti kó. níbo ló ti kó tó ti rí tí bá bí báyìí sí òun ò mọ̀ ló máa sọ ẹ̀rù sì ń gba ẹ̀mí fún ara mi báyìí tó tó bá sọ nǹkan mi ń bà mí ẹ̀rù á bà mí tẹ bá dẹ̀ bí pé nǹkan tó sọ báyìí kò lè rántí mọ́ ṣé wàá rí tó ti wá sọ gbẹ̀yìn yìí ti kábíyèsí tó sọ gbẹ̀yìn yìí lágbára òun ah! mo fi ní kí n mú kúrò nílé kí n máa mú bọ̀ ń bí torí wọ́n ti ránṣẹ́ pè mí ní ààfin ẹ̀rù dẹ̀ ń bà mí kó má jẹ́ pé ẹni tó bá da ifá nù òun ló máa fi kó ọlọ́run ò ní jẹ́ ká rí ẹlẹ́dàá wa ò ní jẹ́ ká rírò ẹ̀ láyé ń gbọ́ ire kí ló ṣẹlẹ̀ níbo ló ti lágbára kágbára. mi lágbára kankan. ṣé ìyá ẹ wá ń parọ́ ọmọ ẹ ni. èso bẹ́ẹ̀. o ò sọ bẹ́ẹ̀ ó dáa ṣo fẹ́ gbọ́ inú ilé tèmi ló wà yìí o kì í ṣe ọ̀dọ̀ màmí ẹ̀ tó bá ń gbọ́ no nonsense èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ má lọ ṣe wọ́n ka nǹkan kọ̀rọ̀ pé bóyá onígbọ̀ngbọ̀n lórí èmi gan wà ńlẹ̀ o gidi ni o in fact gan as from now on mi ì fẹ́ gbọ́ anything lẹ́nu ẹ̀ rárá kó o ra keep mute kó o má sọ anything tó bá nídìí nǹkan ìwọ ṣàfọwọ́ ṣàpèjúwe fún mi tó bá yẹ pé omi ló fẹ́ mu ṣe báyìí tó bá yẹ pé oúnjẹ nìkan ṣe rush rush báyìí ó ti yé mi gbogbo nǹkan tó bá fẹ́. ẹ̀dá kan ìta ọmọ gbogbo igbó ajá gbàjà kíkan àmì yìí pa. ẹ wo wọ́n ti ń wá mi níbo ti fọwọ́ mi. àwọn wo. mo dárò. taba ní kábíyèsí eh. ọ̀la la máa mú wọn. Eh, ọ̀la náà wọ́n mú tẹ́lẹ̀. ọjọ́ tí kábíyèsí bá tẹ̀lé ìgbàsọ ni ìlú máa ní ìsinmi ẹ wo ẹni tí wọ́n lérò gan-an ló máa gbàdá jọba o ẹ tún pọ̀ kan tí lèmi dé sí jáde lẹ́nu. ọlọ́run máa ṣàánú báyìí kọ́mọdé bá fi mí lé ṣe. ọmọ ìmọ̀ fẹ́ dé pọ̀ rẹ̀ màláìkà káì màláìkà. ṣé nǹkan tó ń sọ yìí ó dẹ̀ máa ṣe màláìkà káì káì màláìkà dágundágun kálẹ̀tù tí ń dá ìbejì lápá. ìdẹ àṣẹ. dámìíràn kún ìmíràn tí ń pàpàtà ẹyẹlé. ìyá ò fà tó máa dánù tó gbé sílẹ̀ dà. ẹ dákun ẹ dákun wọn sí lọ́dọ̀ mi. ẹ wo àti gbogbo ní arábìnrin yìí o àtìyá àtọmọ àrí wọn bẹ o. ìgbéyà àtọmọ sílé ẹ dákun ẹ ṣàánú mi ẹ wò bí wọn ṣe débi lóòótọ́ ni wọ́n wá bí àmọ́ mo ti lé wọn dànù mo ti lé wọn dànù pé n ti ń ṣẹlẹ̀ yìí kì í ṣe nǹkan tọ́wọ́ gbára mi lè ká torí pé wọn pẹ̀lú ìlú ni wọ́n ká ètè lẹ́jọba ní pé ẹ dákun wọn sí bí. ẹnu rẹ sọ̀rọ̀. ṣé o kí wọn ti júwe fún wa pé ibi ìbàyìí ni wọn wà ní kí lè má parọ́ fún. mi ì parọ́ mi ì jẹ́ parọ́ fún lù. mi ì parọ́. ẹ̀rí pé aláìda èèyàn lẹ́yìn yìí tí ìlú bàbá yín bá rọ̀ yín lọ́rùn tẹ̀rí tàjẹ́ ṣe ẹ̀ ní kúrò ẹ tún wá dé ìlú onílù tó yẹ kẹ́ ẹ bá fọwọ́sowọ́pọ̀ kí ló ń gbòòrò sí ẹ wá bí ọmọ òṣì pẹ̀lú eyín òkè ìyẹn wá ń sọ̀rọ̀ yankanyankan láàfin. tí ẹ bá kọ̀ láti sọ ibi tí ìyá àtọmọ yìí bá wà fún wa ẹlẹ́kàn ọ̀run á polówó fún ọ. mímí ilé máa parọ́ fún didi ìlú. ẹ ti sọkọ. Ah, ẹ dákun ẹ mọ jẹ lọkọ òru polówó ẹ dákun wọn sì inú ilé mi ni ebi náà ti sọ fún yín pé àwọn ti wá rí gbogbo inú ilé àwọn òrí ẹ dákun. ọwọ́ rẹ̀ ò bá ṣe é ṣan ó dẹ̀ ká sórí. sọ̀rọ̀ ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí àríhùn tójú òrìrì. ìdẹ àṣẹ o ìdẹ àṣẹ o ìdẹ àṣẹ o. kábíyèsí kábíyèsí ah, e, èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi yìí o mo dé dining sin oúnjẹ tí mo gbé síbẹ̀ látẹ̀kàn pé kẹ́ jẹ mo sì bá ń bẹ̀ ẹ jẹun ṣùgbọ́n máa ń sọ pé okùnú báyìí lèèyàn máa fi ń gbé títa at least you will eat and be healthy first ká tó máa sort situation tó bá wà at hand. olórí. kábíyèsí. ṣé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ọ̀rọ̀ oúnjẹ ló kàn mí kàn. Ah. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ọ̀rọ̀ mi dàbí adìyẹ bàlúkùn ara òru ara ọ̀rọ̀ adìyẹ á gbọ́ nígbà tí gbogbo ẹ̀ ń dojú tá a mọ̀ bí tá a fẹ́ lò gbogbo ọ̀rọ̀ gbà àmọ́ ní ìsìn tó wá dàbí ẹni kó ń lójú bọ̀ ọmọlàkọ̀ láàtún rí mọ́ yìí kí làwọn tó fẹ́ ṣẹlẹ̀ in another three days we will be going to court kí ni mo mọ̀ tá a dájọ́ máa sọ. bísí lóyà ṣé lóyà ti sọ pé bóyá kí n wá nǹkan kan fún adájọ́ àgbà ẹ ṣé ẹ ṣe yẹn mọ́ ni. ìyẹn kéré nu gbogbo ń tà ń sọ yìí jàre bẹ́ẹ̀ wá nǹkan fàdájọ́ àgbà ó ló kéré nù tó bọ́ rọrùn lónìí àmọ́ tí ọ̀rọ̀ ikú tó tún sọ pé ó máa ṣẹlẹ̀ sólódì mi nǹkan. kábíyèsí kábíyèsí ewu mo fẹ́ kẹ́ nígbàgbọ́ o sí nǹkan kan tó máa ṣe yín ẹ máa pẹ́ lórí oyè àwọn baba ńlá yín bẹ́ẹ̀ ẹ máa pẹ́ láyé ikú kì í pẹ̀ta lójú rẹ̀ ẹ máa pẹ́ pẹ́ pẹ́ in good health. Okay. Okay. Please, I, I need you to have. hey, eh, eh, baby me mo reason tẹ ṣe ní kí n má tẹ̀lé court why. baby you don't need to disturb yourself. i'm worried. A ti fojú you, we are just going to court for official declaration. yes we have won already àti win ilé iná àti win kákan lọ court ká lọ gba court uh, judgement àti dọ́bà nìyẹn. baby. Eh, ìyàwó mi jọ̀ọ́ má bínú tiẹ̀ ọ̀rọ̀ fọkùn ìbalẹ̀ nítòótọ́ ìwọ lọ́nulé fọkùn ìbalẹ̀ sínúlé jẹ́ kọ́ọ̀rẹ́ ọba àtọba kan lọ sí kóòtù láti lọ wíwalẹ̀ sórí ọba tó wà mẹ́ẹ̀ ọdún mẹ́wàá tó lò ó kàn ń ya bẹ́ẹ̀ lónìí àwa tá a níbẹ̀ náà rè ọ̀tún ọba rè ọ̀tún ọba sọ́gà. mo ti gbọ́ ti yàn kó sókò mi bọ́kátì ẹ̀ sọ pé mo padà di ayaba ṣé bẹ́ẹ̀ ṣe máa bá mi sọ̀rọ̀ láàfin nìyẹn. ká ah, ah. ló bí mi olórí lákẹ́ pé sákì o ayé bá máa bínú ọmọdé ló ti ṣe ìyá máa bínú. Yeah. Yeah, you open the gate. Okay, sir. Baby, baby, baby, baby, baby ikú tó ń pojú gba ẹ̀dọ́ òwe lómi pa fún mi ẹni tó dé lónìí lárí a ò mọ tẹni tó. kí ló ṣẹlẹ̀ client mi kọ́ ọ̀rẹ́ ọ̀ ń kó yé lánàá. kí ló mú ṣe wá wàhálà ti wà. Ah, kí ló ṣẹlẹ̀. wọ́n ti bá ọ. ọlọ́run. báwo ló ṣe ṣẹlẹ̀. pause. lẹ́yìn gbogbo atótónu láti ẹnu àwọn agbẹjọ́rò ẹ̀rí fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìdílé Adéoyè ló yẹ kí wọ́n ti wà lórí àlééfà láti ọdún mẹ́wàá sẹ́yìn ilé ẹjọ́ ìpa ní àṣẹ kékè ọ̀gbẹ́ni Oyèwọlé Adélámì Ọmọnìyí kí ó fi àlééfà ọba sílẹ̀ pẹ̀lú ọ̀pá àṣẹ ó sì kúrò nínú ààfin láàrin wákàtí mẹ́rìnlélógún sí àsìkò tí a wà yìí gbogbo ẹ̀tọ́ ohun tó sì jẹ́ ti ìlú tí ó bá wà níkàáwọ́ rẹ̀ ni kí ó jọ̀wọ́ kí ó tó kúrò nínú ààfin pẹ̀lú gbogbo ìdílé rẹ̀ ilé ẹjọ́ yìí pa láṣẹ pé ìdílé Adéoyè ní ipò ọba tọ́ sí. as court arise court. Ah! Ah! Ah! Ah! kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá jà kúta kó ti pọ̀ ah! ẹ wò ló lè fi jálọ jálọ láàárọ̀ yìí. ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bá a ti ń pàgọ́ ló ń rúwé. ṣòye ọ̀dọ̀ mi tó wáyé ẹ̀rù ń bà mí o mi ò ní parọ́ fún ọkọ mi ò balẹ̀ ṣé mi tí mo ṣẹ̀ṣẹ̀ bọ́ nù kan ṣàtàlẹ́ni tó gbà mí bọ̀ náà pé nǹkan mi payáwó mi mo dẹ̀ mọ iye ọjọ́ tí mo lò nínú àhámọ́ àwọn ọlọ́pàá tí wọ́n bọ́ mọ̀ sí. lóòótọ́ ni màmá a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run yọ nínú owó àmọ́ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí o máa sọ orúkọ tó pàyàwó ẹ̀ fún mi tí ò lọ ṣe ìwọ náà tún fẹ́ máa dáhùn tún mi lémi tó yẹ pé mi ò lè dẹ́jì yẹn pa ìwọ gan mọ̀ pé mi ì tiẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan kan tó bá súnmọ́ bí wàhálà ó kún mọ̀ mí náà ó kàn jẹ́ pé nǹkan tó bá máa ṣe ẹ̀dá ó máa ń gbọ́n ju ìyẹn lọ ọpẹ́lọpẹ́ autopsy tó ṣe fún ìyàwó mi ó lẹ́yìn kọ́ mọ̀ pé heart failure ló ní ìyẹn lọ́wọ́ fún kóbi yọ eléyìí tó súnmọ́ wá yìí ohun ọwọ́ mi ò tó wá yẹ kí n fi nǹkan fà. káyọ̀dé èèyàn dáadáa nìyẹn nítorí ẹ̀ lọ́lọ́run ṣe tan mọ̀nàmọ́ná sí tí ò jẹ́ kó jìn sí kòtò lórí ọ̀rọ̀ ọmọ mi yìí má ṣe owó oore ṣíṣe fúngbà díẹ̀ náà ni. ṣòye lè dúró àkànú mọ́lẹ̀ yìí ó ṣù mí lọ́wọ́. dàbẹ̀ ni pé èèyàn fẹ́ mú un ju ọmọ kókó sínú ìjà ni ọ̀rọ̀ ló lanúlẹ̀ yìí náà ṣé kí n ti ọ̀rọ̀ ara mi bọ̀ wọ́n mọ̀ gbọ́ adé ọ̀rọ̀ tó ní ọmọ yẹn sọ káàkiri. Ah. Káyọ̀dé jọ̀ọ́ ràn lọ́wọ́ a friend in need is a friend indeed jọ̀ọ́ jọ̀ọ́. ṣe bíbí ìfà bí ìfà lọmọdé ṣe ń dáràn wálé. ilé kó bá mi o ọmọ aláìgbọ́n. ilé àṣẹ. dágúndágún. olórí mo ah, rí àyọ̀ ní mo ní wá báyìí kábíyèsí wa náà ṣe láláṣẹ ilẹ̀ ẹni tó ń bá kábíyèsí dupò ó ti kú ó ti ta tẹ́rù pa. àlàyé yóò yẹ mi ó ta tẹ́rù pa ó ti kú agbọ́kùn ó ti pa láàárọ̀. tí ah, lọ ah, báwo ló ṣe ṣẹlẹ̀ ká máa jó ká máa yọ̀ ní. ẹ ẹ ẹ mary aside now for now kí ni wọ́n bá bọ̀ nínú ẹjọ́. ilé ẹjọ́ àwọn olóyè bá lọ́ọ̀yà wa lọ sílé ẹjọ́ àti ìmọ̀ tí wọ́n fẹ́ bá bọ̀ báyìí ìyá àrètí ọlọ́run ti jẹ́ kó já síbi tó dáa. àwọn náà ló wò ó. olórí ojú pé eégún eégún ọ̀pá ayọ̀ síbàlẹ̀. Ah, mi ò understand kí ló ń try láti sọ. So? ṣé mo lè rí kábíyèsí. kí lè mi bá pé ṣe lè rí kábíyèsí it's not even in a good mood kó tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún mi. ṣé èso fi bọ̀ wá ilé ẹjọ́ ti bá láṣẹ kábíyèsí step down lórí ìdájọ́. ìdílé adéoyè ṣé bẹ́ẹ̀ tó ń bá kábíyèsí jẹ́jọ́ náà ló ti kú láàárọ̀ yìí. ṣé àwọn náà mọ ìṣẹ́jú ṣe lọ sí àṣẹ ilé ẹjọ́ gbọ́dọ̀. Ha! Ha! èmi ò ríro eléyìí rẹ o ẹ̀rù là ń dábọ̀ lọ́rọ̀ àìrìn jìnnà rere o rere o rere láyìírá bùkẹ́ ọ̀kẹ́rẹ́ máa bá rìn jìnnà rere àhóra bùkẹ́ ṣíṣí ó dá láǹtẹ̀rẹ̀ ó dá láǹtẹ̀rẹ̀. èmi èmi adélámì ọmọ nìyí oyè wọlé kẹta màá wá dé ọba àná à ẹ gbọ́ná kí ni kí gbogbo ìlú yìí kí ni kí wọ́n máa sọ nípa mi tí mo bá lọ àbí irú ìtàn wo ni mo fẹ́ fi lẹ̀ de àrọ́mọdọ́mọ mi ó mà ṣe o. ah ẹ̀yin ò nílẹ̀ ẹ̀yin ládéládé tẹ́ ẹ ti wà lórí àpèrè eré ẹ gbà míì. Elédùmarè ẹ gbà mí ẹ má jẹ́ kó yóò tì mí ẹ má jẹ́ ń kú sọ́nà bí ẹ̀fìn ẹ má jẹ́ ń parẹ́ máyé lówó. Ah, ó mà ṣe o. ọ̀rọ̀ tó máa lójútùú lọ́rọ̀ yìí ó máa ní ìyànjú rẹ̀ má rojú o má rojú o. àwọn ọlọ́pàá kan máa ń béèrè kábíyèsí ń ọlọ́pàá bẹ́ẹ̀ ni. kó mọ̀ bọ̀ kó mọ̀ bọ̀. bọ̀ yé mi kò yé mi mọ́. lórí farabalẹ̀. mo farabalẹ̀ mo farabalẹ̀ lọ́ọ̀yà mo farabalẹ̀ nísìnyí. Good evening. I'm Inspector Kọ́lápọ̀ Adébáyọ̀. Ọ̀gbẹ́ni Adélami Ọmọnìyí Láfẹ́lágọ́wà. Ah. Ẹ̀yin máa gọ̀ o. Ah. Kábíyèsí aláṣẹ ìkojú òrìṣà, òun lẹ́yìn pẹ̀lú ọ̀bẹ ni àà ah, àgbẹ̀dọ̀. Ah. olóyè olórí àwa náà mọ̀ ṣùgbọ́n àṣẹ ìtàwá lọ́wọ́ látòkè pé wọ́n ti di aláṣẹ àná ah. ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ ní àárọ̀ yìí ó jẹ́ ká kúrò ní látàgọ́ wa láti wá fi ọ̀rọ̀ wa wọn lẹ́nu. Eh, rárá rárá ọ̀rọ̀ yóò yé mi o kò yé mi. are you trying to say my husband is a suspect in this matter? ṣé mo kọ́ tẹ̀ sọ ṣá. kò sí wàhálà màá lọ bá yín pè wọ́n wá. olórí má ṣe lè màá ní kí kan náà àwọn guys mi àti staff mi kó lọ pọ̀ wá. tẹ̀lé wọn wọlé tẹ̀lé wọn. ó dá láǹtẹ̀rẹ̀ o. àǹtẹ̀rẹ̀. ó dá Mana vomi Kábíyèsí, àwọn ọlọ́pàá fẹ́ rí yín o. Kábíyèsí. Kábíyèsí. Kábíyèsí. Kábíyèsí kábíyèsí kábíyèsí ha ha ha kíre ha ha àbí kábíyèsí ti gbé mọ́jèlè jẹ ni kábíyèsí kábíyèsí ha olórí kábíyèsí ha olórí. ìlú ò fararọ gbẹdúgbẹdúgbẹdúgbẹdúgbẹdúgbẹ níbo ló mú ọmọ mi lọ tó sọ díẹ̀ o ti mú yájú lé kiri o ti rin àwọn ẹkùnrin maybe your numerous side o ti mú lọ wọ́n ti bá wọ́n ti fẹ́ bà yí ọmọ jẹ́ nígbà tí mo ti kọ́ ń gbọ́ rúmọ̀ yẹn tí mo ń gbọ́ rògbòdìyàn yẹn mi ìmọ̀ para mi ní so ti ràn náà o wá mú padà wá bá mi to do what what exactly you must be joking. wọ́n wọ́n lá. Ah, I need gbogbo argument yìí yes we don't need it hmm. ṣé lọ́mọ tó ń wo yìí ọ̀run tó ti dápọ̀ o tán bá mu nínú ìlú yìí mi ìmọ̀ ọ̀pọ̀ tán lè fi rọ̀ o advice mo ní fèmí àti ẹni pé kájọ pawọ́ pọ̀ káwọn bá ṣe máa gbọmọ ìlà o. <laughs> so you can be this calm ò ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ wà ó ń bù báyìí ìwọ ṣé bó ṣe máa ń sọ̀rọ̀ my son èmi mo lọ́mọ mi now ó ti wá di pé ká pọ̀ ọ́pọ̀ àbí ká pa ọwọ́ pọ̀ wọ́n ní tọ́mọdé bá pe kó máa dàjẹ́ tó bá pẹja àdàjẹ́ ó ti wá pààrọ̀ gidigba báyìí wá ń gbébọn lọ́dọ̀ mi kí n máa fojú wé àbí you need to leave this place right now you you heard me i did not stutter mú ọmọ ẹ jáde kó lọ rán nǹkan tó bá tó nǹkan tó fàyàlá rẹ lọ rán fúnra ẹ. bébì bébì kò yẹ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ eh? ẹ rí táìmù ni ẹ fẹ́ lé wọn jáde lóru yìí ẹ mọ̀ pé mo dẹ̀ máa ń sọ fún yín o tó bá jẹ́ pé ẹ lọ́n yọjú sí Remide time to time ni kò ní sí gbogbo eléyìí ẹ má gbàgbé pé àkọ́bí yín ni o nípa àkọ́bí wa ni o. Ah ẹ ṣáà ní sùúrù torí irú àsìkò yìí òun kọ́ ló yẹ kẹ́ máa sọ pé èèyàn kan ló jẹ̀bi èèyàn kan kọ́ ló jàre ẹ ní sùúrù ọlọ́run adé fún ayọjú lágbára ọlọ́run. dágundágun kálẹ̀ tu ti ń dá ìbejì lápá. ìdẹ àṣẹ. dámìíràn kún ìmíràn tí ń pàpàtà ẹyẹlé. kẹ́sì wẹrẹ jẹ́jẹ́ jẹ̀kútẹ́lẹ́ àkọsí kò gbẹ́kọ̀ ọmọ rẹ̀ bàbá pé òkú ní gbogbo alàyè ní dáhùn. Hey! ìwà tọ́lá òkùnkùn tó ń fẹ́ nínú ìrè òkúrẹ́ wọ́n pẹ́ láṣẹ pé a jáde àtẹnẹlẹ nàbí dógó àti òwúrò olùsúmọ àtẹyẹmọlẹ tó gbẹlẹ yọká àtẹbọlọbọlọ tó ń dalẹ ní ìlàkọsẹ tẹgbọwọ ọrọ ológbò òrùka ọkọtọbì èyí wo nílò ní àrọrọ mọ. jáde jáde jáde jáde jáde jáde jáde. Dade! Papa! Papa! Ìrẹ̀bìdẹ́, àdúgbò kan máa ń lọ gbẹ́ mi. Bàbá, ìbẹ̀. Èmi ni mo ní ìdẹ àṣẹ ẹ máa wá o. in tó fà á tí èdè àṣẹ fi wà lọ́wọ́ mi ni pé nígbà tí epo òkè bí epo nílùú tí gbogbo ètò ààbò ti mẹ́ẹ̀ òun ló mú mi tí mo mú ọ̀kan kún èjì èmi náà wá tó àwọn àgbà lọ ó ní wọ́n wá fún mi ní kinní wípé kó jẹ́ ìṣọ́ra fún èmi àti ilé mi ibi tí mo fi sí láti Ìbàdàn ti fún mi ibi tí mo máa ń fi sí náà ló wà ṣùgbọ́n bó ṣe sọnù mi ò mọ̀ mo ti wá wá wá káàkiri ah, mo wá wò pé ẹni tó mà ti wáyé olóràngún òun náà ló máa mà ti lọ ẹ̀sà mo wá padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹni tí mo ti gbà wọ́n wá jẹ́ kó yé mi wípé bí kinní ṣe rìn lọ bẹ́ẹ̀ náà ló ṣe máa padà wá bá mi ah, mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé èdè àṣẹ ó padà wá bá mi. Hmm oró àti ìpọ́njú ni ìpínyà máa ń jẹ́ láàrin lọ́kọláya tó dẹ̀ ti ba yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́ ṣé rí tó bá jẹ́ wípé ọ̀dọ̀ bàbá àtìyá ẹ̀ ní Rẹ́mídé ń gbé ni kò ní máa tójú bọlé káàkiri tàbí kó máa fẹ́wọ́ tàbí kó máa jalè tí ọkọ àtìyàwó bá dẹ̀ jà kò jẹ́ kí yẹ àfẹ́ tọmọ tó bá jọ pa àwọn méjèèjì papọ̀ kódà ó ṣe bí òwe sáà ẹ̀yin àgbàlagbà náà lẹ sọ pé tí erin méjì bá ń jà nínú igbó koríko tó wà láàrin wọn náà ló máa fara gbà ẹ jọ̀ọ́ tí ọkọ àtìyàwó bá ń jà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó máa affect ọmọ tó bá so ẹ̀yin méjèèjì papọ̀. a ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tí ọ̀rọ̀ ìjà sí ìgbà tí ìwé wà lọ́dọ̀ mi tó bá ṣe nǹkan tí ò dáa tí mo bá ń bá wí ẹni a máa dùn mí dáhùn pé rárá ká má bá wí kò dẹ̀ sí kan méjì ju pé kò fẹ́ kán sọ̀hún lẹ́nu gbẹ̀yìn ah, gbẹ̀yìn ẹ̀ wọ́n ṣàpadà sọ ẹ lẹ́nu mo dẹ̀ máa ń sọ fún ìyá ọmọ mi pé the fact pé mi àti ẹ já àpínyà má jẹ́ kó affect ọmọ yẹn negatively èmi àti ẹ sì lè jọ̀rẹ̀ ara wa ká máa bára wa sọ̀rọ̀ ká ì máa ṣe bá àti ẹ̀ fẹ́ra mọ́ torí ọmọ ẹ̀ ká sì máa sọ̀rọ̀ dáadáa àmọ́ ó fi tóbi rìn sí i a ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo ẹ̀ yọrí sí rere. ẹ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí ọmọ yín sọ tó wá sí ìmúṣẹ ah, olúwa tó wá sọ́nà pé tá a bá ń fẹ́ kí ìlú tùbà kí ìlú tìṣẹ́ kéko máa ké bí eku aláti wá ẹni tó tọ́ sí orí àléfà ọba làwa wá gbé fàjẹlẹ̀ gẹ́gẹ́ bí ipò wa nípa wa ń tó wa sọ́nà yìí pé idẹ idẹ tó wà lọ́wọ́ rẹ̀ yóò tó wa sọ́nà dé orí ẹ̀ tó yẹ ní ọba àdúgbò yìí. ẹni sùúrù ẹni sùúrù gbogbo ẹ̀dá ẹ̀ sọ yìí kò yé mi ohun kan náà sọ yóò yé mi o ẹjọ ẹ dìde ẹ dìde ẹjọ ẹ dìde because ìgbà tí wọ́n ti kọ́kọ́ yọ orúkọ mi ń gbà yẹn èmi ti mọ́kàn kú ẹ dìde sà ẹjọ torí ọlọ́run ẹjọ ẹ dìde. ìjọsí tí wọ́n ti sọ pé mi ò tọ́ sọ́ba pé kò sówó lọ́wọ́ mi mi kárísímà mi ò gbé láti jọba ó lèmi ti mọ́kàn kúrò ń bẹ̀ sà tí mo dẹ̀ ti èmi ti wá nǹkan mi ṣe so ẹjọ́ sáà fún kọ́tẹ́ ṣe yìí ni ò mọ́ pẹ́ o. Hmm, ah akọ́lé ìdá ò ní tàn ṣe mhm. ń bẹ nínú àyànmọ́ àti kádàrá yín náà pé yín mhm. náà lẹ́jọba ni àbí yorùbá náà ló sọ pé orí tí ó bá dádé inú agogo dẹ ni wọ́n ní gbé bẹ́ẹ̀ ni wọ́n ní ìlẹ̀kẹ̀ tí ó bá dúró lọ́rùn olóyè inú agogo dẹ náà ni ó wà bẹ̀bẹ̀ ìdí tó lókìjì pàgbó inú agogo dẹ ni wọ́n ti rí. àyífẹ́ àjà kéde ìlú agogo dẹ lọ́ba fi ké wọn jọ. ẹ sà ẹ má bínú sà with due respect sir. Yeah. Oh. Ah. Ah. o kábíyèsí o. ó dà mò ń sọ fún ẹ pé ohun tó ṣe ni pé kò pa. kò make sense ká máa lọ tọ́jú ọmọ ọlọ́mọ kọ́ mọ́ wá lọ dàgbà tán kó lóun fẹ́ mọ bàbá òun gangan gangan àwọn èèyàn á pàtàn fún un. why why why tó ṣe máa fi bọ́ yẹn lè kó máa lọ. fún mi ní one reason To mo ṣe máa detain I need to know you more please. ìyàwó mi ní ẹ lóòótọ́ bọ́ me ì mọ ẹ tán. o ní láti mọ tó this is business pleasure ọ̀tọ̀ business ọ̀tọ̀ you know I don't like it. anybody ìyàwó mi nìkan ló wà ní mọ́tò yẹn. bẹ́ẹ̀ ọmọ mi wá ń kọ́. ẹ kí ni wọ́n ṣe wọ́n mọ ìgbà yẹn torí ọlọ́run ah, ọ̀rẹ́ yìí ti gbọ́n jù. báwo mo ṣe fẹ́ mọ orúkọ tó pa mi ò mọ ọkọ ẹ̀ mi ò mọ orúkọ ọkọ ẹ̀ mi ò mọ anything nípa ẹ̀ sọ báwo mo ṣe fẹ́ mọ orúkọ tó ikú ló pa. ṣé o sọ fún mi pé ayákìlá ni wà ní. ọ̀rọ̀ mi dàbí ẹni tí ọlọ́run dá lẹ́jọ́ tó lóun gbà kóòtù ló fẹ́ gbọ́dọ̀. títí àfúrásọ ọ̀rọ̀ máa yẹ o. orí ìfura yẹn gan-an láti máa bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ má sanra aṣọ bẹ́ẹ̀ ṣòro sí mọ́ o lákẹ́ dọmọ yín máa wọnú yín wò máa nà yín bí kẹ́ ṣàìsí. no problem o rí pé ọmọ yìí o máa notice nǹkan kan tó bá fún lómi kì í rẹ́rìn àmọ́ tó bá fún ní juice ó máa máa rẹ́rìn. ẹ bébì ni nà ọ. kí ló tẹ fi wojú wọn pé mo ti parọ́. no no no. ẹ lọ́tì lọ́tì dé máa. mo ti ń panic jù ṣó pààyàn ni. èmi àkọ́kọ́ bí oògùn ikọ̀ láàrin àwọn olómàkì. ẹ̀yin máa ń lálàá. bẹ́ẹ̀ ni mo máa ń lálàá. tí jùwọ́n tó wá kú ah dúró ah mi lè pè yín kó Coming soon on Okiki Premium TV. rigidi orí ọlọ àdámọ̀ tí ò gbọ́ràn lẹ́kùn. kábíyèsí àtọ́nà ló lè ṣe torí àwọn onílẹ̀ ló ń bínú. àtọ́nà. bẹ́ẹ̀ ni kábíyèsí. àtọ́nà ti kú. wàhálà ń bọ̀ wàhálà ń bọ̀ ní ìlú ìbáyìí o. Yeah! àwọn èèyàn ló ti kú tán rún gbogbo ìlú yìí irú ọbú wọn rèé ah! dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè tó ti jábọ́ tó ti bára alé tó ti bára oko yìí àmọ́ kọ́kọ́ lè dáàfin o torí ọ̀fọ̀ kì í ṣẹ́ láàfin. ohun tí akọ́nà sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkan nínú àwọn ọmọ rẹ wọn ò fi ṣe tuntun ní. Ah! Ah! Eh, wo wo nǹkan ti ṣẹlẹ̀ o wo ìyàwó mi bó ṣe wà báyìí sí wo ó lọ́ra mọ́lẹ̀ mi gbogbo bó ṣe ń ṣe mi tiẹ̀ máa bá mi gbé ambulance fọ ká lè gbé wá sọ́sibítọ̀ ọ̀dọ̀ ẹ̀ kó bá mi kí tiẹ̀. ó ti rán àwọn agbanipa tó kí wọ́n máa pa ẹ̀. ẹ pàdé kẹ̀. kálẹ̀ bèrè mo lè ti wá tó bá tó wà fún àpá pàmí. ó yẹ kí ẹ. kábíyèsí kábíyèsí wàhálà wàhálà wàhálà bí o. ojú wa ni olóògbé báyìí. èwo náà àwọn olóògbé o. a ṣì parí. ẹ dàpọ̀ ẹ má fi mi wọ́kù ẹ má fi mi wọ́kù ìfẹ́ ìfẹ́ òkun lé mi bọ̀. ẹ bàbá wa rókù sáfì lóye ọmọ bọ̀ sọ́ba mọ́ rókù ọ́ sì gbà lé lọ òkun sì mọ́ tẹ̀lé lọ. ọmọ onígbà lẹ̀kẹ̀ ọmọ alẹ́gọ́rùn-ún fi gba tọrọ. àwọn èèyàn ti tẹ̀ wá lójúmọ́ dẹ̀ wọ́n sì ti fún wa ní ìwọ ìwọ níbo ni gíì ti wọ́. àpẹkẹ gbé ìkòkò kí o fọ ọmọ ìkòkò aburú. four days ẹ pé aago ẹ náà kò lọ. wọ́n níjọ́ tá a bá ti rí ibi báyìí níbi máa ń wọlé. ó risk náà nínú ilé onílé lálẹ́. adégoróyè gbé ìkòkò yìí. ìkòkò tó wà lọ́wọ́ ẹ̀ ìkòkò àbúrò. ó yá fọ́ ọ kí n fọ́ kí ni mọ́lẹ̀. èmi ni mò ń sọ fún ẹ wípé fọ́ ọ mọ́lẹ̀. èmi adékoróyè náà ni mò ń sọ̀rọ̀ fún ọ fọ́ ní kò fọ́ mọ́lẹ̀. fọ́ mọ́lẹ̀. Thank you. Coming soon on Okiki Premium TV. Ìwọ ló bẹ́ fún làbàtà tó yọ ọbẹ̀ tí. Ìwọ ló mọ bí tí omi ti sun wá tó fẹ́ gbọ̀ngbẹ. Ìwọ ló mọ bó ṣe ń ṣiṣẹ́ owó tó fẹ́ jẹ́ náwó náwó. ọ̀pára mi náà kí ẹ fẹ́ fọwọ́ yàdù mẹ́fà orílẹ̀ ọlá ò fẹ́ wo dànù ṣọ fẹ́ dálé mi rú ni. no calm down mi ṣàní rẹ́mọ kó dàfẹ́ mọ́ mi lọ́wọ́. ó lè rí kó má gbọ́n tó jẹ́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 n try láti fẹ́ jẹ́ kí n mọ̀ pé smart àbí. smart. báwo ni ibi tó ti ń bọ̀. èmi kẹ ìyẹn ló ń sọ mi ìjáde kúrò nílé ilé mi. may ah, arábìnrin ti lóyún. are you sure. ó ti lóyún. ó ti ní o ó ti ní o. what problem ti wọ. kí ló dé. ẹ ta ni ọkọ Mrs. Morire Ọlárẹwájú. èmi ni sir. Coming soon on Okiki Premium TV. orí ní gbéni tá a fi dádé owó orí ní gbéni tá a fi tẹ̀pá ìlẹ̀kẹ̀. adífá fún Ọ̀rúnmìlà nígbà tí òun pẹ̀lú orí ṣọ̀tẹ̀ ọjà orí gbà á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 bóyá wo bìrè sí mi lọ ẹsẹ̀ mi wo bìrè yà mí sí bóyá mo dá lọ́rọ̀ lọ́lọ́ hmm. orí ló mọ̀ ọ́ torí níjẹ́ orí ń pè ní hmm. èmi lè rìṣà ń wò ògùn lọ́lọ́jọ́ kan bọ́jú bẹ́ẹ̀ni orí ẹni lọ́lọ́jọ́ kan bọ́jú báwo kẹ́ orúkọ orí kọ́mọ̀ bá ká bàbá bọ́lú orí mi gbẹ̀mí o orí láti mú o orí láti mú mo gbórí mi mú o ṣègbè lẹ́yìn. ó yà náà ó ṣe dédé mo ní orí nígbẹ́ ni tá a fi dájọ́ owó orí nígbẹ́ ni tá a fi dájọ́ ọlá. orí mi gbèmí o orí mi gbèmí o orí láàdì mú orí láàdì mú mo gbórí mi mú o ṣègbè lẹ́yìn mi o. kí lọ́ọ́ bá dán lára jẹ́. ẹ lọ́ọ́ pọ́sùn ẹjọ́ pọ̀.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 ọ̀nà lè kú ah! bẹ́rù bá jọba èèyàn mi kù kan kájé kí gbòòrò gbé. mo ní kí ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí gan-an ẹ̀kọ́ ẹ̀ ṣàlàyé kankan fún mi.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 ọlọmọ lọ́la yóò. yẹn rìn sọnù ẹlẹ́ẹ̀fẹ́ pàgbó ẹyẹ yín ò kú ẹlẹ́ẹ̀fẹ́ pàkàlà ayé yín ò kalẹ̀. ẹkùn ọkọ òkè ìfọ̀kọ́rọ̀ lùbọ́dí lọ́mọdọ́gba àpáta kára ti para rẹ̀ lájúbà à ń lẹ́bọ̀ lẹ́yìn ìjagunlẹ̀ bí náírà wájú. Oh ọ̀yọ́ yá o. àṣẹ òwò ìdẹ àṣẹ ọmọ mi kékeré yọ̀kẹ́ tóra àwọ̀ olùmọ̀tẹ́ ìwọ̀n ara rẹ̀ ló mọ̀ àti kékeré àti kékeré bá ti pẹ̀ka ìrókò tó bá dàgbà tán tó dàrà bàtán o apá omi lè ka. kí lẹ má da ọ̀rọ̀ kí lẹ má da ọ̀rọ̀ láṣẹ mi kẹ tán tán tán kọ́dẹ̀ lẹ má dariwo láṣẹ mi kí bó sí ilé ta fi tọ́mọ ó dájú ìrìn ni ó wò dànù ìdẹ́ àṣẹ o àṣẹ o ìdẹ àṣẹ o ìdẹ àṣẹ ọmọ mi ò ṣàgbà fún ṣùgbọ́n ń ká aṣọ wálé ìdẹ àṣẹ ṣe bíbí ìfà bí ìfà lọmọdé ṣe ń dáràn wálé ìdẹ àṣẹ má fi tìyẹ kó bá mi o ọmọ aláìgbọràn ìdẹ àṣẹ dágundágun kálẹ̀ tù tí ń dá ìbejì lápá ìdẹ àṣẹ. tí ń pàpàtà ẹyẹlé. Idẹ àṣẹ. Ọmọ máma lọ́nà kàkà ẹ̀yìn apá. Idẹ àṣẹ. Torí ní bánà kàkà ẹ̀yìn àparò àríyànnu. Idẹ àṣẹ. Máma lọ fọwọ́ fa ṣọlọ, máa fọwọ́ fa bìlísì. Idẹ àṣẹ. Idẹ àṣẹ o. ike oge bí orò ọkùnrin ò parada ọkùnrin yìí ò parada aṣọ lọ́wọ́ ẹbọ nílé ni ọmọdé ìbájọ ni àbájọ ọmọdé ìbájọ ni àbáyọ o èṣù ikú mi ṣe ìgbín ìgbín tún yáyé sí i àníkàjẹ kúrú tán láwo tún gbọ̀nwọ́ ẹ̀ sábọ̀. bọ́bọ́ bọ́. lórí. sọ̀rọ̀ ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí àríhùn tójú òrìrì. idẹ àṣẹ o idẹ àṣẹ o idẹ àṣẹ o. idẹ àṣẹ. ọmọ mi ò ṣàgbà fọ́ ṣùgbọ́n ń ká aṣọ wálé. idẹ àṣẹ. ṣe bíbí ìfà bí ìfà lọmọdé ṣe ń dáràn wálé. idẹ àṣẹ. má fi tìyẹ kó bá mi o ọmọ aláàbò. dá ìbejì lápá. ìdẹ àṣẹ. dá mìíràn kún ìmíràn tí ń pàpàtà ẹyẹlé.